lù yẹn agogo mm. tá máa lu gbẹ́gàn gbẹ́gàn gbẹ́gàn kéèrè o mm, kó nílé kó gbọ́ kó sọ fún toko congratulations to our kábíyèsí ọ̀ọ́ni rìṣà ọ̀ọ́ni adéyẹyẹ on the arrival of his bouncing baby boys twins mm. bàbá ìbejì kábíyèsí ti di bàbá ìbejì congratulations to the ọ̀ọ́ni on the arrival of his bouncing two bouncing baby boys twins on the bouncing baby boy of his twins congratulations to him kábíyèsí ti bí ìbejì ọkùnrin méjì lanti lanti. Hmm, máa jó ká máa yọ̀ ní o àti bí ìbejì o congratulations to us o Ati bọ́kùnrin méjì congratulations to us o mo bá kábíyèsí yọ̀ mo bá pálásì yọ̀ mo bá orí adé congratulations to us once again hmm, gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ máa bínú èmi ò mọ bẹ́ẹ̀ ṣe máa ṣe o bóyá omi lẹ máa lọ kó sí àbí transformer lẹ máa ọ́ọ̀gì o àti bíbejì palace wa o congratulations to the kábíyèsí onírìṣà o.